بسم الله الرحمن الرحيم يقول المصنف رحمه الله وعن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ضرب الله مثلا صراطا مستقيما وعلى جنبتي الصراط سوران وعلى جنبتي الصراط سوران فيهما أبواب مفتحة وعلى الأبواب ستور مرخاة وعند رأس الصراط داع يقول استقيموا على الصراط ولا تعوجوا وفوق ذلك داع يدعو كلما هم عبد أن يفتح شيئا من تلك الأبواب قال ويحك لا تفتح فإنك إن تفتحه تلجه ثم فسره فأخبر أن الصراط هو الإسلام وأن الأبواب المفتحة محاريم الله وأن الستور المرخاة حدود الله وأن الداعي على رأس الصراط هو القرآن وأن الداعي من فوقه هو واعظ الله في قلب كل مؤمن رواه رازين ورواه أحمد والترمذي عن النواس بن السمعان بنحوه وعن عائشة رضي الله عنها قالت تلا رسول الله صلى الله عليه وسلم هو الذي أنزل عليكم الكتاب منه آيات محكمات هن هم الكتاب فقرأ إلى قوله وما يذكر إلا أولو الألباب قالت قال فإذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم متفق عليه وعن عبد الله بن وعن عبد الله بن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله فقال هذه السبل على كل سبيل منها شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون رواه أحمد والدارمي والنسائي وعن أبي هريرة رضي الله عنه قال كان الناس كان الناس من أصحاب النبي صلى الله عليه وسلم يكتبون من التوراة فذكروا ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال إن أحمق الحمق وأضل الضلال قوم رجبوا عما جاء به نبيهم إليهم إلى نبي غير نبيهم وإلى أمة غير أمتهم ثم أنزل الله أولم يكفيهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون رواه الإسماعيلي في معجمه وابن مردوية وعن عبد الله بن ثابت بن الحارث الأنصاري رضي الله عنه قال دخل عمر رضي الله عنه على النبي صلى الله عليه وسلم بكتاب فيه مواديع من التوراة فقال هذه أصبتها مع رجل من أهل الكتاب أعرضها عليك فتغير وجه رسول الله صلى الله عليه وسلم تغيرا شديدا لم أرى مثله قط فقال عبد الله بن الحارث لعمر رضي الله عنهما أما ترى وجه رسول الله فقال عمر رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا فصري عن رسول الله صلى الله عليه وسلم وقال لو نزل موسى فاتبعتموه فتركتموني فضللتم أنا حظكم من النبيين وأنتم حظي من الأمم رواه عبد الرزاق وابن السعد والحاكم في القنا الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أطلع فوق الله سبحانه وتعالى الله باتي أفواني بلاي ككاترة السن tó dẹ̀ tún yọ̀ǹda fún wa láti máa lo àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ẹ́ àánú kẹlátọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala iná ní ilé jẹ́ nítorí pé àkójọ fún àkójọ lásán àkójọ láti máa kátẹ́rà ní ilé àánú kẹkẹrátọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ní àwọn àmì ọlọ́run subhanahu wa ta'ala kó jẹ́ kí irú dáadáa bẹ́ẹ̀ púpọ̀ ní sẹ́mi ayé wa tọ́lọ́n bá kó ṣe àgbọ́yé rẹ̀ kó fi yé wa àwọn ẹ̀kọ́ tí a ń pàdé níbẹ̀ kọ́lọ́n kó jẹ́ kí mímúlò rẹ̀ kó já sí rọrùn fún wa ó ṣe náfújà fún wa kó bọ́ ṣe náfújà lé wa lérí ní rahmatihi wa wa rahmu rahim ibi tí a dúró sí níjẹjọ náà ni hadith Abu ó sọ fún wa pé ma halallahu fi kitabihi fa huwa halal kama harrama fa huwa haram وما سقط عنه فهو عافية فاقبل من الله عافيته فإن الله لم يكن لينسى شيئا ثم تلا وما كان ربك نسيا عشان هي حديث لي نقول نجي جواب انت ما عم حديث عبد الله بن مسعود من ضمن قوت مبالني حديثي وفشع في الفواتح النبي صلى الله عليه وسلم ànábì a máa sọ̀rọ̀ ní bí òwe bí òwe nígbà míì èèyàn sọ̀rọ̀ ní ẹnà kó pa lówe ó sì padà tú ìgbàlérò rẹ̀ nínú ọ̀nà tí ànábì sọ̀rọ̀ àti àfihàn ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ẹgbẹ́ jẹ́ pé lọ́nà Kùránì náà àwọn òwe wà ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tó jọ ẹnà ẹgbẹ́ tó yọ àpàdà mọ́ wá tú lápòjọ́ lọ́ba ní ìlànà hayatu dunya ìlànà hayatu dunya láìbóni ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل طيب عجب الكفار ملاك إلى آخر فالله سبحانه وتعالى إمامه وهو مثل مثلهم كمثل الذي توقد نارا فلما أضاءت ما حوله ذاب الله بنورهم وتركهم في ظلمات شوفوا أول كريم يسألوا إيه نسيه pẹ́pẹ́ yóò máa gbé ọ̀rọ̀ súnmọ́ làákàrí èèyàn fẹ́ tó bá ní làákàrí ṣùgbọ́n àwọn iṣẹ́ tí kẹ́ sọ̀rọ̀ ní òwe ní ẹ̀nà tó máa ń ṣe ni pé téèyàn bá ti gbọ́ nǹkan yẹn òye nǹkan yẹn òye rárá òye nǹkan yẹn máa yé èèyàn bí kí wọ́n sọ̀rọ̀ yẹn fẹ́ pẹ́rẹ́ tó gbé wọ́n ti fún yàn ní àfiwé àti àfijọ́ àwọn sọ wípé àpèjúwe tó mẹ́nà àtẹni tí ó mọ̀nà ó dà kal a'ma wal basir lọ́gbàgẹ́rẹ́ bí afọ́jú àtẹ́dórí rẹ̀ sọ pé ní sí nǹkan bẹ́yẹ jẹ́ tí ó bá ṣe ẹ̀mọ́ bẹ́yẹ afọ́jú ọ̀gá afọ́jú ń tiẹ̀ bí ó ṣe ṣe àtẹ́dórí rẹ̀ bí ó ṣe ṣe yìí sí wọ́n ṣe kí ni ó láṣọ̀ṣọ́ra ọ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ ẹni tó mẹ́rin tó wà lórí ìdára àtẹ́ni tó wà ní kí ni ó lọ́nà àánú almuhim onáà ni jawazu ìlẹ́tọ̀ ìmọ̀mú àkàwé wá nípa abẹ́ sàlàyé ọ̀rọ̀ ọlọ́run àbẹ́ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam abdullahi bin mas'ud ó ní ànábì sọ́wọ́n sọ pé daraba Allahu mathalan siratan mustaqiman ọlọ́wọ́ bá fi àpéjúwe lélẹ̀ fún yín ọgbọ́nà sọ pé inna Allaha la yastahi an yadriba mathalan ba'udatan daraba Allahu mathalan siratan mustaqiman ọlọ́wọ́ bá fi àpéjúwe ojú ọ̀nà tó dúró tọ́ ọ̀nà súnnà tó dúró tọ́ ọ̀nà islam tó dúró tọ́ ọlọ́run bá fi àpéjúwe rẹ̀ lélẹ̀ fóyé àpéjúwọ́n bá fi sílẹ̀ yìí ọlọ́run bá ṣe ní àpé ọ̀nà tó jẹ́ ọ̀nà tóóró tó wá dódọ́gba nígbàtọ́lọ́run bá ṣe ọ̀nà ìtẹ́ ọlọ́run wá fi sí apá ọ̀tún àti apá òsì rẹ̀ surani fihima abwabun mufattaha hadithi nínú hadithi mo nífẹ̀ẹ́ púpọ̀ ní gbígbà yóò ṣàlàyé gbogbo ìwòjá tí mọ̀ ṣẹlẹ̀ gbogbo àwọn wàhálà tí ó máa ṣẹlẹ̀ lọ́wọ́ gbẹ̀yìngbà tọ́rọ bá ní nínú sọ́rọ̀tì tọ́rọ bá na ọ̀nà kalẹ̀ tó tọ́ yìí ọlọ́run bá fi sí apá ọ̀tún àti apá òsì rẹ̀ surarin fihima abwabu mufattaha ọlọ́run bá fi àwọn ògiri lápòjúwe méjì apákan lápọ̀tún apákan ní àpò òsì وعلى الابواب ستور مرخاة ابواب مفتحه ilẹ̀kùn yẹn wà ní wọ́n ti àwọn àwọn ilẹ̀kùn yẹ́ wà ní sísílẹ̀ ó lè wà yẹ́ ìgbẹ̀ta ọ̀sọ̀ kan mà jẹ́ pé àkàn sọ lásán káàzùn pé bíta wà yìí ní sọ̀rọ̀ tó mùsùlùmí so ògiri yìí ògiri yìí ó ní ìtọ́mọ̀ bá fi sí apá ọ̀tún àti kíni o apá òsì ẹ̀ ní ara ògiri yìí wà rẹ̀ ọlọ́run bá fi àwọn ilẹ̀kùn síbẹ̀ mufataha wọ́n sí àwọn ilẹ̀kùn yẹn lẹ̀ lára ògiri yìí náà gẹ́gẹ́ lè ṣe rí náà wọ́n fi àwọn ilẹ̀kùn síbẹ̀ ó náà ṣe kíni o ó ní wàá sílẹ̀ náà wọ́n lọ́la àbẹ̀wò àbísọ̀tò rọ́mùrùkọ̀ọ̀tún lára àwọn ilẹ̀kùn tá ọlọ́ọ̀bá wá fi àwọn sutur cotton àwọn nǹkan ìbọ̀pọ̀ ní àwẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá fi àwọn nǹkan gbolé láti rí ọlọ́ọ̀bá fi sí ara lẹ̀kùn yẹn mọ̀rọ̀kọ́ọ̀tún wọ́n wá dà àwọn nǹkan yẹn lẹ̀ lápòjú ìṣẹ̀kù tí màmí torú bá mú tẹ̀lé àánú yàrá yẹn tí ẹ̀bẹ̀ ní amúnú pé ẹnìkan kò lè ṣèṣì kọjá tí ó rí yẹn èyí lè sílẹ̀ kúrẹ́ abẹ́kọ̀ọ́ tí ìwà ṣe kí ni o ìyẹn iná àdáfà fi wé tó fi àfijọ nǹkan yẹ wípé ó fi ilẹ̀ ó fi àwọn ẹ̀lẹ̀kùn síbẹ̀ ó ṣí àwọn ẹ̀lẹ̀kùn yẹ́lẹ̀ ó wá fi àwọn nǹkan tí ó bo àṣírí ara fún nǹkan tó wà nílẹ̀ tẹ́ pé tó bá kàn lọ báyìí tó bá kàn wọ bẹ̀ ó lè rí nǹkan tó wà mẹ́ wọ́n fi kọ́tì síbẹ̀ pàrọ̀ ṣé ìdájọ́ sára yẹ ṣé óyé وعند رأس الصراط داء يقول استقيموا على الصراط ولا àwájú ní ẹnu ọ̀nà ojú ọ̀nà yìí tọ́nà ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ọlọ́run bá fi ẹnìkan síbẹ̀ dáìn olùpèpè kẹwàá ń bẹ̀ tó ń pe àwọn èèyàn tí ń pariwo pé ìsàkíyìmù àlàsírọ́t ẹdún dédé ẹ máa lọ tààrà ní o ẹ mọ́yà sí bí ojú ọ̀nà apọ̀ هم عبد يفتح شيئا من تلك الأبواب قال ويحك لا تفتح شرب صلى الله ọlọ́run tó wá fi olùpẹ̀pẹ̀ kan ó fi tẹ́nu ọ̀nà tẹ́bà iṣọ́ ó tó wá fi olùpẹ̀pẹ̀ kan sí òkè òkè ojú ọ̀nà yẹn fẹ́kù ogun tí ó ṣe kíni o yóò mọ̀ tó lílọ àti kíni o àti bíbọ̀ kí ló ń ṣe ń tiẹ̀ òun tiẹ̀ ó mọ́nítọ̀ àwọn èèyàn bá ti ń lọ o fẹ́ fọwọ́ ara rẹ̀ fa kíni wàhálà látàfà mọ́sílú lẹ̀ mọ́sílẹ̀kùn yìí mọ́wọ́ tí ń bẹ ń bẹ mọ́fọwọ́ fa wẹ̀rẹ̀ tó wà ń bẹ torí pé tó bá lọ sí ilẹ̀kùn tó ra sí àwẹ̀rẹ̀ ìkọ́tì yìí tó kọra sí díẹ̀ báyìí lápòjú ìkọ́tì yìí tó kọra sí díẹ̀ báyìí o fẹ́ wo tí ń bẹ ń bẹ tẹ̀lé ìjìwò ó jábọ́

wàhálà báàbù sọ́rọ̀tù dáì ó wá gbé lẹ́nu ọ̀nà tí ojú ọ̀nà ti bẹ̀rẹ̀ wọ́n fi ẹnìkan tí wọ́n ti ń pèpè kí ní sọ pé ìsàkíyìn wàhálà sọ́rọ̀tù wàhálà tó àwọ̀jù ó ní ẹmọ́ lọ tààrà ẹmọ́gùn ẹmọ́ lọ straight wà dáì fọ́kọ̀ sọ́rọ̀tù ó tó wá fi ẹnìkan sókè ojú ọ̀nà yẹn tẹ́pọ̀ orí ní arí gbogbo ẹ̀ tó bá ti rí kúlẹ̀mọ́ rọ́à sẹ́kṣọ́n hamman bí fọ́tí àbí fàílẹ̀ka yí ń tàfà kí ló ṣọ̀rọ̀ṣọ́ tẹ́lẹ̀jọ́ àbíbí ìpalówé sallallahu alaihi wasallam ìgbà tó wá orí tó mọ̀ fásitàrà wú àkùbàrọ̀ àbíbí wá sí tẹ̀bẹ̀ tú òwe tó pààyà sallallahu alaihi الصراط المستقيم فالصراط المستقيم ماذا؟ الإسلام وأن هذا سبيئة إيه؟ وأن هذا الصراط المستقيم وأن هذا فتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون الآية في سورة الأنعام الصراط ونجي الإسلام ìsìlọ́jọ́ ọ̀nà ó ní islam ajẹ́pẹ́ tó bá ń ṣe islam lọ nínú kọ́mpáǹdì islam yẹn náà ó máa rí diversion distraction lápá ọ̀tún lápá òsì fáyín bá ṣe ṣe islam lọ diversion àbí òsì diversion ṣubahat àwọn kò dèwọ́ ni mọ́ fún síbí jẹun ara ṣubahat ni àwọn kò dèwọ́ ni mọ́wọ́ mọ́tò ara ṣubahat ni àwọn kò dèwọ́ ni subhanallah ẹ kò lórí òkè ara ṣubahat ni

àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nínú ojú ọ̀nà ìsìláàmù yìí a mọ̀ rí alápá ọ̀tún àti níbo lápá òsì àwọn ẹ̀lẹ́kùn tí wọ́n sílẹ̀ àdúgbò wá sọfá pé àsìrọ́ọ̀tù yẹn ní islam. wọ́n wá sílẹ̀ ìmọ̀ ṣẹ̀yà tó bàbá gbogbo maharimullah pátá gbogbo ìtọ́lọ̀dá ọmọ ṣe pátá ó ní ilẹ̀kùn kọ̀ọ̀kan represent ẹwà ló pọ̀kọ̀ ṣé wọ́n tilẹ̀kùn rẹ̀ tó fi jẹ́ pé nínú fẹ́dẹ̀ tó mẹ́nu hadith ni pé kò sẹ́ni tí ò lè kó sínú ẹ̀sẹ̀ tó ní pé ilẹ̀kùn rẹ̀ wọ́n ṣe kí wọ́n ẹ̀ tí ò nídìí àmà láti jẹ já pàṣẹ sọ̀rọ̀ yìí nílẹ̀ tó fẹ́ sùn yìí nàṣàbùlá àṣàlámọ̀ àáfíà tí ìwà fẹ́ tẹ̀sí nílẹ̀ tó fẹ́ tó fẹ́ sùn yóò rí tàbí òní ṣe ẹ̀ eh, dáhùn ọmọ kò ṣe wá mi àbúrò tí a fẹ́ mu ọtí ẹ tí ò mu tí láyé tó fẹ́ mu tí láyé ìsìsì yóò rí màá lóòrè rí mu kí ó tó fi rọrùn báyìí gbogbo tó ti wá kà nínú sólè yìí máa tí a fẹ́ kọ lẹ́yìn àgbẹ̀ tó sí tó ilẹ̀ tó fẹ́ fi yóò rí kọ́ lóòrè rí kọ́ yóò rí obìnrin tó ti ń borí tẹ́lẹ̀ nẹ́sàbílá sọ́lámù kọ́lọ̀ wọ́n fẹ́ ṣàdọ́ òfúwa àbẹ́yà tó ti mú kúta sáfẹ́ sí yúláàrin ìṣẹ́jú márùn ọ̀rọ̀ àmì ìrọ̀rùn kò sí bẹ́ẹ̀ náà kò sí bẹ́ẹ̀ náà kò sí bẹ́ẹ̀ náà ó sì bá ṣe lọ ẹni máa lè gbójú ògbòjú ni bọ̀tẹ́ ń tó yẹ pé kò borí tẹ́lẹ̀ bọ́ọ̀rọ̀ fẹ́ lọ jáàbù lórí sọ́lọ́ sáré débi lẹ́bù yóò sáré wò pé òní sunday wọn àwọn tó láwọn fóònù sí mi àwọn náà fẹ́ fòtí gbálùkọ so di yára sí so àwọn nǹkan ma harimu lọ ó rọrùn no ẹ ṣe màláìkà so nǹkan tó rọrùn ni àbúwá wà bù fọ́ ilẹ̀kùn ẹwà sílẹ̀ lọ́pùsọ́kọ́ wà látàkọ̀rọ̀ mú zìnà ẹ má súnmọ́ ẹni pẹ́pẹ́ wọ́n ti súnmọ́ ẹsẹ̀ gíní o kó síbẹ̀ wọ́n ti súnmọ́ ó kó síbẹ̀ ṣẹ̀tọ́ ọmọ tẹ̀yàn ni díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ arọ́bìnrin tó jẹ́ kó gbẹ́bọ so díẹ̀ díẹ̀ bọ̀tí ṣẹ̀tọ́ òyìn sọ kọ́kọ́ gbẹ́bọ lákọ̀ọ́kọ́ yóò kọ́ mọ̀ fàwọn kẹ́kẹ́ kéèkéé tẹ̀ tó bá yá yóò pé wo ọ́nà gbé kóhun rẹ̀ kóhun bẹ́gẹ̀ perfect sẹ́yẹn iwájú sí lọ ọlọ́run kádà kíkúdé falabuwabul mufatta hamada maharimullah àwọn nke ìwọ ọlọ́run ni wọ́n sílẹ̀ kò rẹ̀ rẹ̀ wà ánà sotoro almurkhat hududullah àwọn awọ̀rẹ̀ tí wọ́n wá fi sí àwọn kọ́tìs tó fi sílẹ̀ tó dà lẹ̀ yẹ o ní bandit ọlọ́run bá fi ilẹ̀ ẹnu àlọ́ ọlọ́run lápòjúwe kìṣẹ́lọ́mà sallallahu alaihi wasallam sọ wípé obìnrin ká àtọkùnrin kan wọ́n wà ní ọkùnrin kan àtòbìnrin kan gbọ́dọ̀ jọ wà ní seclusion ó gbọ́dọ̀ wà ní kọ̀ọ̀rọ̀ ẹ́ ó gbọ́dọ̀ wà ní kọ̀ọ̀rọ̀ yàtọ̀ sí ìyàwó rẹ̀ yàtọ̀ sí ẹgbẹ̀rún rẹ̀ lọ́kùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ bọ́ ọkùnrin kan àtòbìnrin kan gbọ́dọ̀ wà ní kọ̀ọ̀rọ̀ kẹ́lá àwọn kọ̀ọ̀rọ̀ àwọn náhù látàlá ní kọ̀ọ̀rọ̀ tó jẹ́ nìsín kí ló sì kẹta wọn ṣèyítọ́ọ̀rọ̀ sọ́ọ̀lì fòun ṣèyítọ́ọ̀rọ̀ sọ́ọ̀lì fòun bá ṣèyítọ́ọ̀rọ̀ sọ́ọ̀lì fòun bá

tó jẹ́ nìsìn ẹgbẹ́ ẹ̀rẹ́ mẹ́rin sọ pé àánú ah, tó bá ṣe òun lẹ́gbẹ̀rẹ̀ obìnrin kódà fún mìíràn ẹwọ̀ kankan kò sí jọ ṣẹlẹ̀ ìwọ nìyẹn ọlọ́run ọba sọ́lá kò gọ̀ bí kò gọ̀ ìwọ lọ́gọ̀ àlàyé àlẹ́mú mẹ́nìkọ́lẹ́kọ́ ọwọ́ àlàbí ìfọ̀ tí ọlọ́run bá mẹ́rin tó dá ń tiẹ̀ ìwọ lórí yìí ò pé ọlọ́run bá mẹ́rin tó dá tó ń sọ pé tọ̀ ẹnu àlá ní ẹfẹ́ ẹnu àlá sí ìfọ̀gàgá sí so ma àwọn حدود الله أول مثل بعد نجو صلى الله عليه وسلم والداعي إلى رأس الصراط ماذا والقرآن أنت وعدو سنو أن يبي تنو نتي بره وذن تاني ona ni alquran oni dai oloko ko dole ya amur bil ma'ruf wa yanha 'anil munkar. Ibe Qur'an na no para se dada oloko fún wa nípa wa bàjẹ́ وأن الداعي من فوقه وواعظ الله في قلب كل مؤمن ẹni tó wá dúró sókè tásọ kó jù ti ẹ̀rí gbogbo ẹ̀ láti tán sẹ́fún Kùránì wá sọ fún ọ wá alkọ̀ wọ́n sọ fún àsì fún ọ o bá ti ẹ̀ lọ o tó bí jọ́bẹ́jọ àbí ṣé àfọwọ́n àṣẹ́mọ̀ sọ káàkiri ohun nílọ́bí ti ẹ̀rọ ìyàwó àtọmọ tí ò ní jẹun kò ní sọ káàkiri lásà aléhìm so bọ́ ti yẹ kẹ́rin mẹ́tọ́lọ̀ fi sí wa láti mọ̀ sọ káàkiri ó lẹ́ǹta wáyé lọ́ fi qalbi kulli mu'min òun náà ni oníwàásí ọlọ́run ti bẹ̀rẹ̀ ọkàn gbogbo òmìnirin abákasọ pé òun náà ni Qur'an náà ni ṣùgbọ́n kìí ṣe kíkà rẹ̀ kìí ṣe gbígbọ́ rẹ̀ ìbẹ̀rù tí yóò mọ̀ lọ létí padà pé wọ́n sì sọ báyìí ní halkọ́ wọ́n sì káyà báyìí fún wa ẹ̀rẹ́ tá a bá sọ pé báyìí náà ń tọ́ kí ló wájú rántí náà ẹ̀rí ọ̀kẹ́ abẹ́ẹ̀kọ́ wáyé lọ́ọ́ ìkọ́lùmí láwọn àmọ́ wípé gbogbo ẹni tó bá dẹ́ṣẹ̀ pátá tó sì mọ̀ pé ẹ̀ṣẹ̀ lòun dá àpẹẹrẹ pé múmin ọmọ yìí ẹni tó dẹ́ṣẹ̀ tó wọ́n ní ah subhanallah o ti dẹ́ṣẹ̀ o tó wá ń tọrọ àforíjì àmì pé múmin ni nígbà tó wáyé pé bàbá mẹ́rọ ìyàwó múmin ọjọ́ ẹlẹ́sẹ̀ nínú ìmòmìnì ni pé wọ́n máa tọ́ ìmòmìnì ò mẹ́pẹ̀ wọn ní dẹ́sẹ̀ tàbẹ̀gbùdání pé ẹ̀jẹ́ múmin kò mẹ́pẹ̀ wọn ní dẹ́sẹ̀ àṣọ́bẹ́ká máa dẹ́sẹ̀ o but kò sí bá ṣe fẹ́ lò ó tàbí dẹ́sẹ̀ but nínú ìmòmìnì ni pé tó bá wá dẹ́sẹ̀ yẹn wọ́n ìlú náà fi kọ́nà kó lè múmin ọkọ̀ tí wọ́n bá lẹ̀ bí tiẹ̀ ìdí múmin fi àtọ́ sí ọ nìyẹn fájìr tó bá dẹ́sẹ̀ ẹ̀hán kí ló rẹ̀ ṣẹlẹ̀ ó lè jókòó bẹ́ẹ̀ kó sì gbọ̀ síbẹ̀ ẹ̀yìn sásùbà kọjá sí àwọn ẹgbọ́n mi fàájìrù lè léyìn tó yẹ́ nìsẹ̀ ẹni ọlọ́rọ̀ bá kúrò ti bá ń sẹ̀ kò ní bẹ́kẹ̀ẹ̀nù ìníkàlọmọ yẹ́sẹ̀ dẹ̀ ọ̀rọ̀ kẹsẹ̀lẹ̀ mọ́mílákà ní àsìkò kan ẹnìkan sọ pé bẹ́ẹ̀ ṣe ń wọ àwọn lábọ́ àì náà wọ́n mọ́ fúnra wọn lórí òtọ́sìn tí ẹgbẹ̀rẹ̀ tó bá ti fúnra wọn lórí kílá túnbẹ̀ sí àwọn ìsìnà

ẹni tó jẹ́ bàbá 40 mọ́mọ́ 20 sí yóò ní sẹ́rìgbìnì ẹgbẹ́ tó ń jẹ sódá time ìtò ń bà ní wájẹ́ ara bẹ̀wò dákó sínú olù ọmọdé mọ̀ áàfà alábìnrin gbogbo òjò mi ọlọ́bọ̀ òfòrí jà fáwọ́ ìlànà ìtò ìdẹ́wò so ọwọ́ pé ìlú yẹn fàsáàdù tó bá fẹ́lẹ̀ mẹ́ ó pa mẹ́yẹ ara bára kàdàdà alákùn tó yẹ nílẹ̀ bá tí yẹ bá jìnà sọpọlọwà ilé ìyẹ̀ mú gẹ́gẹ́ mọ́ orí dada tẹ́lá mọ́kọ̀ àti àwọn èèyàn jújà tí ń bá sọ pé pẹ́sẹ́ wọn tó rẹ̀ wọ́n fẹ́rẹ̀ lówó oúnjẹ ní àrẹ ọjọ́ mẹ́ta ìyàwó kan mọ́ mẹ́rin sí níwá ṣẹbánà àbú ẹgbọ́n ẹ́ ìsáàsù sí mẹ́mẹ́ tí mo torí mi òkú náà àbú lágbájá jẹ 200 tí mo fún ọmọ márùn-ún ti wọ́n ṣẹ̀kà wọ́n ti fi rẹ̀ ẹlákùnkí lẹ́sọ̀ ẹni tó ń sẹ́kọ̀ọ́ kan ó ló tó rí sínú ọ̀rẹ́ níbi ẹ̀sẹ̀ ah, ẹni tèmi lẹ́fẹ́ sọ ẹlẹ́ àti ń gbóòrin onírin tó lẹ́fẹ́ máa wí ṣèbí òun nà sọ́lọ̀ ń gbọ́ sóun lọ́kọ̀ méjì sóun lálẹ́ òun mọ púpọ̀ tó lálẹ́ ó sì gbọ́ ló sọ lọ́sọ̀rọ̀ tẹ́ bá bí jù yóò sọ ibi táwọn ìjọba ti bàjẹ́ so orí tóun náà ń ṣeun èso oníjẹ́ kó rí àbúrú nǹkan tuntun tó ló jẹ́ pé nínú dáadáa ó ní pé ẹni tọ́lọ̀ ń bá ní kó ní wáyé dùn lọ́ọ̀bì kọ́lìbì ìyàwó rẹ̀ sẹ̀ ó sì ń sunkún ń sẹ̀ foríjì pọ́n so púpọ́ sẹ̀yẹ àmì pé jẹ̀nàlá sí kíni o kúkúrò ara ẹ̀ mi ò ní kẹ́ẹ̀lọ́ máa sàwọn ọkọ̀ ní kẹ́ẹ̀lọ́ máa sopó èké o tó di yé mo lọ àwọn ọmọdé pé omi ìsára àwọn sojú ọkùnrin púpọ̀ abẹ́kọ̀ àṣẹkọ̀ kẹ́ sálà sálà nítorí máa ń fi gbomi dé lójú ọkùnrin ah obìnrin ti gbìyànjú ìzá aláọ̀kẹ́ rẹ̀ tó di yé ní sí àwọn obìnrin ẹ̀mí wọ́rọ̀ abẹ́kọ̀ ni ẹ̀mí wọ́n rọ̀ omi èyí lábàá jí rẹ̀ sí wọn ní ojú obìnrin tó bèrè obìnrin tó mi bá máa pẹ́ tó dójú ẹ̀ náà ah, ọlọ́run kó sàánú ni ọ̀ wó dáadáa kó tó rà so nínú nínú sífà àwọn obìnrin ni pé omi èsè kí ni pẹ́ sójú wọn ó rà ní ìnú wọn tó bá bú gẹ yóò sọkún ní ìwọ́n dájú tó bá dájú mẹ́mí yóò sọkún ní ìdẹ̀wà náà mọ́ òṣìṣẹ́ gbómi yẹn kalẹ̀ sọ́lá kọ́lọ́ máa sàwọn obìnrin dáadáa lẹ́sẹ̀ òní pé Ànábì sallallahu alaihi wasallam ó ń lo òwe yìí láti ṣàlàyé fún wa pé oníwà àṣẹ́lọ́m̀bẹ̀ bá ṣe wà yìí bá ṣe jókòó bá ṣe pọ̀ tó yìí ẹni ọlọ́mùra rẹ̀ ló wa oníkálukú wa mọ̀ ah mo dáa sí ibi báyìí ah ibi tí mo ti ń sẹ̀lọ́ ni mẹ́ra ẹ̀bẹ́kọ̀ ta ló tọ́ sáfà sí fún ọ wà á yídùn láàárẹ̀ ni kó lè mọ̀ mi mo wá mọ̀ pé mi tó ti sẹ̀lọ́ ni àmì torí pé o ti láǹfààní àti kí ni o àti ṣàtúnṣe bẹ̀dẹ́rẹ́ ń rẹ àbú ẹlòmínà rẹ fẹ́ pé ẹ sọ sísà sáwà ìbínú mi ò sí rí o ti máa ń bínú báyìí pé anakalma èrò bí tó sọfá fáìdá máa tàkí sókún tó láyé ìdọ̀. anakalma èrò bí tó sọfá Wàídá máa tẹ̀kì tó tó kún tó láhìbá. Tó wà lórí ìwà àbòjò rí nìyẹn o, tí ní bá ń bí òun bá ẹ̀rọ bí mẹ́sàn-án. Tó tí ẹ̀ máa yẹ bọ́rọ̀ mọ́bí tó kù sí. Ẹ̀ṣọ́ yẹ bọ́rọ̀ àwọn tó kù. Lára mi pé ìyẹ̀dájà lè yẹ kéèyàn mọ̀ witness ẹ̀ ah ìwọ tó bá wọ witness ẹ̀ bá yẹn tó bá ra kàmíkà mọ́ ní ìmọ̀ ni wà ní pé kó wá máa wá ṣàtúnṣe àárín yẹn kó wá máa wá sọ̀rọ̀ àárín ẹ̀rọ mi bẹ ó mọ̀ pé òun wíkì síbi ẹ̀rọ obìnrin ó tó wá tó rẹ̀ rẹ̀ bọ̀ bẹ̀ ó lé wíkì síbi ẹ̀rọ mi ṣàdánwò bẹ̀ ó ti wíkì síbi ẹ̀kọ́ yìí ó mọ̀ wá sá sábàdé àdáwọ̀ bẹ̀rẹ̀ ààrẹ ìdákùnlá kẹrẹ̀ ṣáà làjẹ́ màá máa ṣe ẹjẹ́ kí mi mójú táwọn ẹjẹ́ kí mi wá kíchìn kí máa dáná so wọ́n pẹ̀lú stupid wọ́n máa báyìí lè sáà nàrà náà sí hì ọlọ́run dáadáa gúpọ̀ ó jẹ́ ká mọ ara wa ọkùnrin míì mọ̀ pé òun ò ní sùúrù kó mo fẹ́ yàwó púpọ̀ máa yọjú rẹ̀ pé àbúrẹ́bẹ́ àti kìrìsìtì àbúrẹ́bẹ́ oníkan ló fẹ́ kunu ẹ gúrùpù ó náà lọ sí àdéhùn àti dé àdéhùn náà yóò mọ̀ dálẹ̀ tó bẹ́ẹ̀ náà lóbìnrin míì náà sọlọ sọlọ́run òkè yẹn mọ rẹ̀ ó dẹ̀ mọ̀ mi tó kù sí ara mi pé yẹn jẹ́ mú mi sọlọ́run sọlọ́run àlùwàlùwà sọlọ́run ó fi àdíìsì yìí sàlàyé bí islam ṣe alìmọ̀yé nínú àdíìsì wẹ́kàgbọ́ yé pé ìsìláàmù tá ń ṣe ó sí ìdí ìfura náà ìfura bẹ̀ ni pé lọ́tún àti lọ́tí wà kí ló wà mẹ́ àbúwáàbò mufataha àwọn ẹ̀lẹ̀kùn ẹ̀sẹ̀ lóró ọkìríká wà yóò àbọ́dọ̀ wọ̀tún àbọ́dọ̀ wówó àdíìsì ń sọ fún wa ìjẹ́ ọ̀rẹ́ al-istikhara kéèyàn dúró dédé ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo nǹkan tí ó sọ làwọn káàkiri so gbogbo nǹkan tó wà lọ́dọ̀ àwọn ẹni ayé pátá làánà عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب فقرأ إلى قوله وما يذكر إلا أولو الألباب قالت قال فإذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم متفق عليه يا عائشة رضي الله عنها قل لي النبي صلى الله عليه وسلم حديث الذي صفوها التحذير الكلافون من الذين يتبعون ما تشابه من القرآن كسر فهو تجاكبه نرجو نواء àwọn tẹ́kọ̀ wọ́n sàmà dá rújú lẹ̀ ní tí wọ́n lè rújú àti gbogbo àkẹta wọn ò dára kẹkẹ́ sí jù rújú lọ ká sọ́ra fún ọkájìmẹ̀ sí wọn kájìnà ṣùgbọ́n púpọ̀ ó ní ìyàwó Aisha sọ pé tààrà Rasulullah sallam kọ́ọ̀lá hu tabaraka wa ta'ala huwa alladhi anzala alayka al-kitab wọ́n bá lọ́nà ń sọ al-Qur'an kalẹ̀ fún annabi minhu ayatun muhkamat ó ń bẹ níbi àwọn ayé àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé tó bá ti kà ó ti máa gbóyè rẹ̀ àgbóyè òsèkí ni ó yọ wà ó ní àwọn mùrùkítà nínú ẹ̀ náà ni mùrùkítà sọ́dọ̀ fàṣà títí tó máa bọ́ sọ wípé bákan náà wà ó kódà ń bẹ nínú ẹ̀ ètò yẹ pé tó ọba kà á ò lè tètè gbọ́yé àfi kó béèrè àlàyé àfi kó fi àyà mí gbọ́yé kò sí ìtòrújú Al-Qur'an tó ti yé bọ̀tà àwọn àyà kan mẹ́tẹ́ pẹ́tẹ́ ẹ̀má kà á náà rẹ̀ ó lè tètè gbọ́tùmọ̀ rẹ̀ yàfi kó wọ́n sàlàyé fún ọ pẹ̀lú àyà mí tàbí pẹ̀lú ọ̀rọ̀ kiri o àmẹ́bí sallallahu alaihi wasallam láfún ìṣàbẹ̀ṣàbẹ̀ rẹ̀ sóyún jọba so kò sí ìtòrújú Al-Qur'an ṣùgbọ́n ìlú ìgbẹ́tọ́ yẹ pé àwọn àfáà ni wọ́n tètè mọ àlàyé rẹ̀ tó bá sọ ọ̀rọ̀ sí kódà láyálàm tàbí ìlàwó ìlàlọ́ ọ̀rọ̀ sí kódà fìlàní so àwọn mọ̀ ni wọ́n mọ̀ túnmọ̀ rẹ̀ pé ákílá ayà yìí yóò lọ́wọ́ gbà rẹ̀ pẹ̀lú ẹ̀hẹ́ bọ̀ ayà mẹ́tọ́ tó láti ọ̀lẹ́sì alhamdulillah rabbil alamin ṣé o lè mọ̀ pé ọ̀pọ̀ ìfọ́nà

ti wọlé àkọ́kọ́ wọlé ni kátó wá ní bọ́lọ́wọ́ wá yọ àwọn tó pààyàn ọlọ́run bá ń bẹ̀ irú ayà yẹn ó bùkátà sí kíni o àlàyé ó bùkátà sí àwọn mọ̀ wọ́n sáré pẹ̀lú ayà mi àti pẹ̀lú àwọn àhárí ẹ̀rákùsọ yẹn so àwọn ayà mi náà Kùránì báyẹn tó yẹ pé á bùkátà sí àlàyé so tó bá ti wá rí èyí tó ọ̀bá wá ti gbọ́ àlàyé rẹ̀ wọ́n wá jù sí ọ bọ́lá ti pẹ́ lọ́dún kan àwọn kẹfẹ́rí kan máa bẹ̀rẹ̀ ìrújú wọn abala mú àyàwó ayé mẹ́kọ́ yíra ridu dùn àyà sọ́tún mọ́dá mẹ́rin náà ni pé kánú ọ̀dàdà alágbogbo alákọ̀ọ́kọ́ wọ nẹ́nẹ́ kó tó wá dípẹ́ lọ́mọ ayọ̀ àwọn ẹ̀kọ́ o lọ sínú àlùjánnà wọ́n mú àyà yìí wá ká sọ pé ìwọ̀gẹ́ mú gẹ́gẹ́ bí mùsùlùmí ó tí wàá màláyé rẹ̀ in tó lè lọ ni pé kó sọ pé kullun min indi rabbina kullun táyì tí ìwàlá sọ pé ẹ̀mẹ́jẹ ń tẹ̀sí ìdùkú láàrín lọ́wọ́ ọlọ́run ó sì wà nípa mẹ́ ó dí ipò àkúrẹ̀ ọlọ́run ọba mo gbàgbọ́ pé bọ́lọ́run ti sọ nìyẹn ní ọ̀rọ̀ yìí o

lọ́kànlẹ̀ tó dúró ní pé ah, ẹjọ́ náà sáṣẹ́ mú ń rò kankan o ah, síta ṣe ń fi iyọ̀ sọ́bẹ̀ ẹ̀ sí kò lè tẹ́lẹ̀ kàtọ́lá mú fi iyọ̀ sọ́bẹ̀ sà yóò kàn máa ronú gbogbo pé káàmù sí mi jẹun káàmù sí bọ́dà òkè ló bí náà ìròyìn náà ni tó dìpó bẹ́ẹ̀ da ẹlòmíì dáàmú ẹlòmíì rìnrìn rìn ẹsẹ̀ di yí so ẹni tó bá ti ń tẹ̀lé àwọn ìrújú ọlọ́run ní àbẹ́bẹ̀lẹ̀ fáwọn láìkàlẹ̀ dínà sàmàlá fàdàrúhùn àwọn eléyìí ni ọlọ́run bá ń sọ̀rọ̀ wọn fún yín pé kẹ́ ẹ sọ́ra fún kẹ́ ẹ sá fún wọn àwọn ọlọ́run bá sọ yí pé àwọn tí ẹnu fàámà lẹ́dí iná fi kùlú bí yí zaigun fàyàtẹ̀rẹ̀ òun náà máa ta sáàbà àmìnú ìbìtìọ̀gọ́ àlùfitìná ó sì lọ àfà kẹrí ọlọ́run bá sọ̀rọ̀ parẹ́ ọlọ́run tó àwọn olóyè fi kùlú bí yí zaigun àwọn eléyàn ní ẹ̀mí wọn ẹ̀mí wọn ìdọ̀tí tí máa mú ẹ̀mí yẹ̀ ó ń bẹ̀lẹ̀ mi wọn àwọn mọ̀ sọ wípé àyà yìí túmọ̀ sí pé ẹ̀mí wọn ó padà yẹ̀kú òròjú ọ̀nà tó dúró tọ́ yàní wọn ó yẹ̀kú òròjú ọ̀nà tó tẹ́ta sọ́nà ìkàsọ́nà tó mọ̀ sí àkè kí ní wàá bí fún wọn òun náà ni pé àwọn wọ̀nyí tọ́ba ti tí bá máa wà rújú káàkiri tó máa kó tẹ́ẹ̀bì yóò bọ̀ síbi tọ́lọ́pàá àwọn tí ń gbọ́pàá káàkiri wọ́n tún kó mẹ́ ó tún bọ́ sáwọn mọ́yà àwọn mọ́fẹ́ síbi jẹun wọ́n tún kó mẹ́ àwọn olóyẹ ó tún lọ lẹ̀rọ wọ́n tún kó mẹ́ ó tún lọ kìlómítà fáìfù yóò sọ mọ́ rìn káàkiri wà láti wá pọ̀ irú àwọn báwọn yóò mọ̀ lọ from one place to another wọ́n ní kíbla ìlànà ọ̀rọ̀ṣin ọ̀gbọ́n àfẹ́tọ́lọ́ bá sáà ní sókè ìrẹsọ́ra fún mọ́ wáṣíbù àkáàkiri pé àti ẹ̀dọ́ náà pé mo ti ẹ̀rù nǹkan kan sáṣẹ́ pàṣípọ́n jòkó ní alùpùpù ẹ̀bẹ́ pé àwọn òkúrò jòkó wá gbé táwọn òkúrò jòkó tí kìí ṣe tì látùnú tí kò máa rò kẹ́ kẹ́kẹ́ jòkó ẹ́ ó tó rọ̀ kẹ́lẹ́ wọ́n ṣe mẹ́rin jòkó àkíkọ̀ yẹn gan-an mẹ́rin ògbókò yẹn ká máa jòkó bá ń gẹ́ǹjẹ́ kẹ́ẹ̀ tó rọ̀ ronú kókè máa wá rùdú ìjọ ó sẹ́lẹ̀ fún níbi ẹ̀sìn rẹ̀ kò ní mọ́kútó àwọn ilé ẹ̀wọ̀n padà bá lọ rẹ̀ sálọ́lá sálàmù àlẹ́bí sálàmù àlẹ́bí nípa ẹ̀bá ti rí àwọn báyìí dárò àìsùn mọ́lẹ̀ ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم tẹ́ bá tí wọ́n tí wọ́n ń tẹ̀lé rújú àwọn ọlọ́wọ́ bá sọ̀rọ̀ fún yẹn sẹ́kẹ́ fẹ́kẹ́fẹ́ ẹjìnà sí wọn tírípù ìgbà táwọn máa wá ìtìgbọ́ àfitna ọmọ fẹ́ dá fitna lè yọ́kà lójú sàmìdà ní pé ẹjẹ́ ẹ̀yà àfáàlù súnà kí tó lè bá sọ nípa kéèyàn wọ afṣù yóò kọ̀fẹ́ dá àlàkálẹ̀ yóò kàn sórí facebook alùpàá tí wọ́n náà kọ́ṣà rẹ̀ alùpàá tí wọ́n wẹ́rí káàkiri àìríkà àtìkẹ̀ wọ́n lè fi ákàtí mẹ́ta pààyọ ìtògọ́ àìsìkà ó sàfẹ́ mọ́ ìdáta ẹlẹ́bẹ̀ẹ́ta sí gbogbo ẹṣẹ́ wá dọ́ọ̀lù báyìí kẹ́tọ́ wọn kẹ́kẹ́ tó jù sórí oye mídíà kárẹ̀ tó kẹtàlé fàlà rẹ̀ ọ̀sẹ̀ kẹgbẹ̀ẹ́ tó dàrú papọ̀ so ẹkẹ̀ rí kí dàgbàkìdíkà wàhálà ó kẹwàá so ẹjẹ́ ká sọ́ra àwùjọ yìí kéèyàn mọ́ jẹ́ fitna ló mọ́ wákàkiri jókòó tó ti kwẹ́sì máa lọ tó ti gbọ́ ẹ̀sìn rẹ nítorí bá ti yẹ pé lónìí oníbẹ̀ ọ̀rọ̀ dọ̀túrù kan sọ ọ̀la oníbẹ̀ ọ̀rọ̀ sáàtù kan sọ ọ̀túnla ọ̀rọ̀ mọ́mù kan sọ gbogbo ojoojúmọ́ àrùkọ ayé tí wọ́n rọ́dùn nìkan ni kò إذا رأيتم الذين تشابه يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروه نعم وعن عبد الله بن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله أجل قد بقى حديث يا بلاد مسعود الدنيا يقول الشاعر هنا حفظه الله wọ́n fa alwáàdì wọn àtọ́lẹ̀ ìbìlẹ̀ ilmi ọ̀rọ̀ tó ṣe ó sàpàdàgbé ó ní tó dọ̀rọ̀ yẹ fún wọ tó ń wó dodo tó ń wá mẹ́ o náà ni fi mọ̀ sí ní ìfẹ́ tọ́lẹ̀ ìbìlẹ̀ ilmi fi umri ayé àtẹ́jẹ̀ bil muhkamat ní tó yẹ kó kẹwọ́ ni pé kó lápòlé kẹ àwọn tó clear nú ẹ̀sìn ẹgbẹ́ sí kó sọ ánà àdífẹ́ ìpé tó wà dọwọ́ gbẹ̀yìn gbà ìrùjú ó pọ̀ àrẹ́ sọ pé tọ̀ sọ pé èyí tí mo gbọ́ yé yìí ti kí ni yìí lò ó so bí ẹ máa fẹ́ kẹ́kọ̀ọ́ ó kàn ó ẹlòmíì kan lọ ọdún márùn-ún ọdún mẹ́wàá ó ti wà ó wá lọ rùdúrù lọ pé àdínú tí wọ́n ti kìnnìkan ṣe lọ́dún fún dọ́kítà kìnnìkan lọ́dún kìnnìkan gbogbo tó mọ̀ ayé ẹnu ọ̀rọ̀ kọ̀bílẹ̀ àti ìbàdí kò mọ́ àsọpẹ́ dùdùdù sí nínú ẹ̀sìn o èyí wọ́n ṣe rọ́dùdù fẹ́ tó bá ti kí ni o ẹni tó bá kọjá àlà tó bá sọ nǹkan tí ò bẹ́ sí mọ́ but ẹlòmíì gbogbo súnà tó mà pátá ní tó mọ̀ lásán dùdùdù àbáwọn ní tọ́lìbù ilmẹ̀ tó wọ́n dòdò in tó yẹ kọ́kọ́ pàtàkì sí ni pé àwọn nǹkan tó pílẹ̀ ẹ̀nú ẹ̀sì gẹ́sọ́wọ́ ti mẹ́ná ẹlẹ́àmì kò ní kafá tí àyẹjú kò mọ bẹ́ẹ̀ ṣe wẹ̀wẹ̀ haid kò mọ bẹ́ẹ̀ ṣe mẹ́pá sọ́ọ̀sì but ó ma dr kìníkà ní 20 kìníkà tó ṣe fún south kìníkà jẹ́ ní facebook ìtòmọ̀ àwọn kẹta sọ yínká tó rí ilé ó ṣẹlẹ̀ láwùjọ wa ṣe máa bí pé ẹni méjì láti kó wákà fàtíà aláìkò lè káyá sí ṣùgbọ́n tẹ́ bá ní kó sọ ní ọgbà àti kìníkà kọ́kọ́ sí lọ́dún fún kìníkà èyí ó jẹ́ àtẹ̀kọ́ àtẹ̀kọ́ ẹ jákèmọ́ ìdàlẹ́ ìwò ni àwọn tèpo tẹ́sà bẹ̀rẹ̀ àwọn láàmú kàkì ìníkà ìyàkàsúà ìyàsàlúnẹ́kà gbogbo ọ̀nà àdáyẹ lẹ́sìn máa sí ẹ̀rẹ́bí 2 hours 2 wákàtí méjì ó fi ń gbọ́ wọ́n sọ̀rọ̀ ìyàsàlúnẹ́kà kẹ

èyí ní fàyín alìmọ̀ wà ìlà tó bá wà mọ̀ kọ́ sọ pé àmẹ́nà bí i kó lónìí min ẹ̀yìn dẹ̀rọ̀pù ó fi lára rẹ̀ kó níbi وعلى رسول الله صلى الله عليه وسلم عن ابن عن عبد الله بن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذا سبل على كل سبيل منها شيطان يجر إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون حديث يجو عريف أكتواجو أبلاد مسعود سقوى أنه خط الله عليه وسلم فايلة خطا بيدي ألم في وراء فايلة صلى الله عليه وسلم ثم قال فتوفى لا يدندو تتا ربنا هذا سبيل الله إليه يجونا الله

ọ̀nà kan tẹ́sù òpìnà sí níbo siratu mustaqim ta ló wà nínú ọ̀nà yẹn jẹ́mọ́ dáyé kílkalẹ́ ní al-Qur'an so òun pa àwọn yẹn Qur'an ó pa àwọn ìsinmi tọ́lá àtàrí mustaqim ọkọ̀rọ̀ àmẹ́gbẹ̀ akáyà wà náà siratu mustaqim rọ̀tẹ̀bẹ̀ ọ̀hún aláwọn ní pélé ìlú yọ̀nà tó dúró tọ́ ẹ̀mí náà kẹ́mẹ́ tẹ̀lé ọ̀nà tẹ́bẹ̀ wọ sóbọ̀ ẹ̀mẹ́tẹ̀ lọ́nà tó gbúngbẹ́ gbogbo ọ̀nà tó pín yẹ́lẹ̀ yẹ́lẹ́ ẹ̀mẹ́tẹ̀lé pàtàkì ọkọ̀ mi kó máa ń sẹ́mìrì tẹ́ bá ń tẹ̀lé àwọn ọ̀nà gbẹ́gbẹ́gbẹ́ ذلكم وصاكم به لعلكم تتقون ọlọ́ni àsọ́lẹ̀ tọ́lọ́ ọba jẹ́ léyìí kẹ máa lè tẹ̀lé ẹ̀dì ìrùpẹ̀ Allah subhanahu wa ta'ala àwọn mímọ̀ kọ́lọ̀ bá kẹwọ́ wọ́n tẹ́ bá wọ́n kọ́lù tabaraka ta'ala wà ní àádá sirati mustaqima àbí fattabi'uhu àtàtàbíwò subula ọlọ́run wá pè ní subul fọlọ́mù kọ́kọ́ fa ìlà àkọ́kọ́ kí ó sọ ní àádá sabilullah àádá ilé ìní ojú ọ̀nà ọlọ́run ẹyọ kẹni bàtọ́ bá wọ́n fẹ́ sọ nípa àwọn ọ̀nà wípé ó ní pé kí ni ó àwọn látẹ̀tẹ́bí ó ṣúbùlà ó mọ̀ sí pé ìjọba ọmọ mélòó ìjọba ẹyọkan asirat ẹyọkan alislam ẹyọkan asunna ẹyọkan bọ́lá ọ̀sán ní alìsọ́tù àǹkàbútù pé ọ̀rẹ̀dínà jáàdù fíìnà lánàdìyànnàhùn ṣúbùlà náà wọ́n iná lọ́ha lámà alìmọ̀sìnì àyà tó parí àǹkàbútù àbí so ọlọ́run ló ṣúbùlà mẹ́rin náà tí ìgbẹ̀dùn sọ yìí ó lọ sẹ̀bí ìlú ojú kan ọ̀nà kan wọ́n wá olò singular kan tó wá débi àkọ́ lọ́dọ̀ wọ́n lè nílò jẹ́ àádùn fíìnà lánà àdìyànnà ohun súbùlà nà ó wá pẹ̀lú súbùlà ó sọ pé níbi olówó látà tẹ́bì ó súbùlà ọmọ sọ pé ọ̀nà kan náà ni tẹ̀bílù kan náà ni ṣùgbọ́n ọlọ́ọ̀bá lo súbùlà mẹ́ẹ̀ torí pé àwọn àlàyé tó ń bẹ lórí ìtẹ̀bílù ìtẹ́ yóò fi débẹ̀ àwọn ọ̀nà tó pọ̀ ní bí sọlá bí zakat bí hajj tó dé nìsín

wọ́n jára wọn náà ṣé owó papọ̀dà ṣé ti jàníyà ọ̀tọ̀ ṣé o ti ti Ibrahimiya ọ̀tọ̀ fáyidá kìí kan àwọn ti Senegal ọ̀tọ̀ àwọn ti Pakistan ọ̀tọ̀ gbogbo ẹ̀ kò jára wọn bọ̀sọ̀ ní súnà ẹ̀yìn ṣe ní àkọ́kọ́ ti yín bì tọ̀wọ́n náà ṣe ti ẹ̀mẹ́ tọ̀wọ́n náà ṣe ti ẹ̀mẹ́ tẹ́ ẹ̀ bá yẹ ẹ̀jẹ̀ parapàdé ẹ̀bí ìlú kan náà lẹ́jọ wa àmì aláyẹyẹ tó ti pẹ́lẹ̀gbẹ̀ ọlọ́run sọ wípé eh, ọ̀nàdínlẹ̀ jẹ́ àdòfin nàdìyàn náà ṣùgbọ́n náà so ṣubú nìyẹn ní ẹ̀gbọ́n tẹ́ pé ayẹ́tẹ́gbẹ̀ òṣùmọ̀ kòtàkùnra wọn àlùkùnrin òtàkùnra wọn àlàyé ló ti kí ni ló ní àbẹ́mọ̀ ibùdó kọ́lù kánà yẹ kó rahimahullahu ani sabil alhaqi wal iman faliwahidin kun

in tí a tàbí ìṣẹ́ká àwọn sábà gbọ́ yé mìíràn dọ́wọ́ lọ́dí aláàánú islam àbí súnà ẹ̀yọkẹ̀ náà kí ló gbẹ́dẹ̀ náà ẹ̀yọkẹ̀ náà kìí ṣe nǹkan tó pín yẹrẹ so kẹ́lẹ̀ kankan mẹ́pin so súnà tó wá pé ni ẹ̀tọ́ yẹ súnà ìpèsè ní ọ̀rẹ́ súnà yíyọ́ jáde ká mọ̀ bọ̀kẹ́ tí pé kẹ́ ni bọ̀kọ̀ wọlé so ẹ̀jẹ̀ ká mọ̀ bí ta bá kó súnà lélẹ̀ súnà so ẹ̀tọ́ ẹ̀gbọ́n náà kò sí ní súnà tọ̀ kọ́ta kété tó sàbí ìlú kan ni wà á náà sọ̀rọ̀ ti mustaqiman àtẹ̀lẹ̀ àwọn so gbọ́dọ̀ bí fara kó fara tó ní pé á dá sàbí ìlú lọ ilé ìlú ìjọ náà kí ni o ìdí ẹni ìjọ náà lọ́wọ́ bá sàbí ìlú náà dẹni kí ni o lórí jamaa sàbá àdìsí pé àtàtẹ́dìkọ́ àdìrẹ́ umma àwọn jẹ́ òkú àdì àdàsàdàgbọ̀ sàbẹ̀yìn fẹ́rẹ̀kọ̀ àbí ní gbogbo àwọn ọjọ́ pè sí ìjọ àbẹ́mísà yóò pè sí 73 kullu àfin náà ìlà wahida gbogbo wọn yóò wọ náà fún ẹyọ kan wọn lè mọ́ ní ẹyọ kan àwọn ní ẹyọ kan yàrá mi ní aljamaa aljamaa náà ni àwọn jamaa tábà àwọn ìjọba yìí lẹ́nu yakunu ahlul hadith falam adri ma ṣe wọ́n máa lọ́dún sọ pé tí ò bá lọ jẹ́ àwọn onísúnnà àwọn àjọ̀lá ibi tá a tò sí òun náà ni pé ọ̀nà tọ́lá ọba fún rá mẹ́rin sallallahu alaihi wasallam wọ́n ni qala Allahu qala ar-rasulu qala as-sahaba qala Allahu qala ar-rasulu qala as-sahaba قبول الإرفان ابن غميصة قال الله وقال رسوله وقال الصحابة هم قول الإرفان المجال جاني الله ويبع نبي ويبع عسي عوان صحابة صفوي عوان العوان تودان كمان رضوان الله عليهم أطلب الله nínú nǹkan tí a fi mẹ́ wá mẹ́ tó wà lójú sẹ̀bíl òun náà ni kàtà ìsọ́pàá jẹ̀máà ẹ̀ wọ́n ni mọ́mọ̀ ahmad rahimahullah ta'ala ìgbà tí wàhálà alqawl bi khalqi alquran tó ṣẹlẹ̀ tó di pé àwọn kan sọ pé ọlọ́run bá quran ẹ̀dọ́ ọlọ́run bá ní wọ́n ni mọ́mọ̀ ahmad àti ẹnìkan nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹ fún àwọn ìjọba níjọ́ náà lọ́wọ́ wọ́n jọ ní mọ̀nà dọ́rọ̀

àfọ́nbídà ní ẹgbẹ̀ mẹ́mú bọ́nà ẹgbẹ́ ìsinmi díẹ̀ ní kẹrin ọbí oníbídà láyé sí pé mọ́rúdù jẹ́ ìṣe mọ́ ń gbẹ́dẹ́dẹ̀ ní ọkàn àbáyẹ̀ ṣe wá àṣìbà mọ́rúdù ó ní àwọn ọmọ pàdà bí ó ṣe ó fún ẹ̀lẹ́ ní sọmọ ilé àwọn pàdà bí ó ṣe ó ó ti tẹ́ ọ̀dá ìgbòjì wá ṣe sọ wà máa ta kùbùrọ̀ sóòlù wà máa nà ha kùbà ánú tọ́tọ́ so bàtí mọ́ àwọn tó ní pé ó ní pé òun fẹ́ sinmi díẹ̀ mọ́ máa dìbò sí wàrà mọ́ tó dé ó ní èdè ìlà sọ́àdì tó bí lẹ́ẹ̀kan tó fi bílẹ̀ máa wọ́dù tó fi lérè padà àní ìjẹ́ ìfò pèsè sáà ní kò pèsè tí àbákì kò pèsè tí ó mọ̀rù kò pèsè ọkà àwọn ọkùnrin àfà ó ní là ó ní wọ̀rù kò pèsè mọ́ mọ́rù rẹ̀ ẹ́ kí wọ́n lẹ́ sọ wọ́n ní náà ṣùgbọ́n àtàkùn á lè yẹ lẹ́yìn àwọn ilé ẹ̀yìn àbẹ̀rẹ̀ sọ́lá lẹ́yìn àwọn ọkùnrin àfà àwọn àṣìlò bá lọ́tùkù tó ìdájọ́ pọ̀ sí jẹ́sì láyé ìgbà àti wọn kò lè jẹ́sì nígbà àti wọn so ká dúró déédéé ojú ọ̀nà táwa ojú ọ̀nà súnmọ̀ táwa káwọn tó ní pé bóyá mọ̀rẹ̀ ìgbà sóná àbí fámílì tá gbé àdáwùjọ ká ti ṣiṣẹ́ ká dúró déédéé ìwọ̀nba tá a bá ṣe kódà kó mọ níwọ̀n ọba tó bá sọ lórí sóná ó dáa jù èyí tá a bá ṣe wàhálà lórí rẹ̀ lọ lórí ọ̀nà àmì wọ́n ní afá wa ọba jìbìrì káàbọ̀ sọ pé ìnàkìsọ́nà fi tẹ̀mílì sóná fi tẹ̀mílì hàk kéèyàn ṣe iṣẹ́ yẹ lójú ọ̀nà sóná kọ́ìròn ó dáa min ìṣtìhánì fi tẹ̀mílì wà sóná ní kéèyàn wá dààmú lọ níbi ọ̀rọ̀ tẹ́ pẹ́kẹ́ sọ́dọ̀ súnà àbúrò Muhammad sallallahu alayhi wa sallam torípé ìtọ́nà bó gbà inú ẹ̀sìn iná tó bá jẹ́ pé ó wá pẹ̀lú ikhlas ó sì wá wá pẹ̀lú kíni o almuwafaqa ó wá pẹ̀lú súnà àbúrò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam almuhimmi táwọn sára yìí ni pé Islam táwọn ṣe ó kéyẹ̀ ìtìlọ bí àwọn afá àpẹẹrákò kí gẹ́gẹ́ bó ṣe kéyẹ̀ máa ṣe kí ló kéyẹ̀ máa ṣe ìsìláàmù ọ̀sọ̀ dúó tọ́ ọ̀nà tọ́lọ́ ńlá fún akọ̀rọ̀kọ̀ ní kọ́kọ̀ fi àwọn ọ̀nà rẹ̀ ó yẹ ó sì mọ̀jà sí ọjọ́ mọ̀tẹ̀lẹ́ òrùjú káàkiri هذا وصلى الله على محمد وآله وصحبه